kábíyèsí rẹ olúwa ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora kábíyèsí kábíyèsí rẹ olúwa ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora kí ló fi ṣaṣọ bora ó fi mọ́lẹ̀ ṣaṣọ bora ó fi ṣaṣọ búra. ó fi mọ́lẹ̀ ṣaṣọ búra. mímọ́ mímọ́ nínú ọlá ńlá. ó fi mọ́lẹ̀ ṣaṣọ búra. òkè rabata lẹ́yìn olódodo. ó fi mọ́lẹ̀ ṣaṣọ búra. ó yá kábíyèsí o kábíyèsí rẹ olúwa. ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ búra. òun ló jẹ́ ń sọ pé kábíyèsí kábíyèsí rẹ bàbá àgbà kábíyèsí kábíyèsí rẹ ọba àwọn ọba kábíyèsí kábíyèsí kábíyèsí rẹ bàbá àgbà kábíyèsí kábíyèsí rẹ ọba àwọn. ó yá nàá alágbára lọ́lọ́run wa o. agbára agbára agbára yìí pọ̀ o. agbára agbára tó wọlé ikú tí ìpìlẹ̀ ti pìlẹ̀ agbára. agbára agbára yìí pọ̀ o. agbára agbára tó sayé àtọ̀run ró lórí omi agbára agbára agbára yìí pọ̀ o agbára bẹ́ẹ̀ ni agbára rẹ̀ pọ̀ hmm. alágbára lọ́lọ́run wa agbára tó wọlé ikú tìpìlẹ̀ agbára tó fi ilé ayé sọlẹ̀ sórí ìṣàn omi hmm, bàbá mi awúwo má ṣe é gbé àdàgbà má pààrọ̀ oyè hmm. àdàgbà má tẹ̀ pa hmm. bàbá mi ajífọjọ́ gbogbo dára bí ègbé ìwọ náà la ké pè láàárọ̀ yìí ìwọ la gbé e fún ìwọ là ń yìn lógo ẹ sì mọ̀ pé tá a bá ti dé sórí ètò ìjíròrò òwúrọ̀ báyìí lórí gbogbo ọjọ́ ìsinmi báyìí a kọ́kọ́ gbé ọlọ́run ga ààyè lógo àjò àyíká ọ̀tún àyíká òsè nítorí pé ọ̀rọ̀ wà tọ́pẹ́ ọ̀rọ̀ wa tọ́pẹ́ ọ̀rọ̀ wa tọ́pẹ́ nínú jésù kristi gbogbo yín tẹ̀ wá lé náà ẹ jẹ́ kájọ máa gbé ohun ọpẹ́ sókè kájọ máa yìn kájọ máa gbé ìgbà ilé náà ni mo fi ń kí yín káàbọ̀ mo fi ń kí yín kó àmójúbà àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Kaftan television yorùbá tí orúkọ tèmi ọlá ọ̀nàbàjò bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹ ti mọ̀ pé ìsinmi ológo ni bẹ́ẹ̀ sì ti rójú gbogbo wa mm. bẹ́ẹ̀kejì mi ti ń gbé náà ni bàbá wa nínú olúwa náà ni wọ́n ń bá wa fi ohun ọwọ́ ìsàlẹ̀ tí nídìí bẹ́ẹ̀kejì mi jájọ máa kí ọlọ́run pé ó káàbọ̀ sáàrin wa. bàbá dáadáa ni mm. bàbá tó dáa sí wa olóòpó àjọbọ mm. àrí ìró àlá àdàgbà má fi tìbọn ṣe hmm. arúgbó ọjọ́ ọba hmm. tí ń jẹ́ èmi ni èmi ni ọjọ́ orí ò sọ dògbó ó ń gbénú ògòṣògo hmm. kábíyèsí tọba tó tuntun mú adébíbá yìí lówùúrọ̀ yìí bàbá yẹn náà ló yẹ ká máa fọpẹ́ fún ká máa fìyìn fún ká máa fi gbogbo ògo fún torí pé láìsí ọlọ́run kò sí àwa ta la máa sọ pé a jẹ́ orí ọ̀fẹ́ sì lárígbà táwa náà jí sàárín àwọn alààyè mm. lówùúrọ̀ òní ìjíròrò òwúrọ̀ ti ọjọ́ ìsinmi mm. lélẹ́yìí níbi tí ẹ ti máa ń bá àwọn ògbóǹtarìgì nínú iṣẹ́ ìránṣẹ́ mm. iṣẹ́ ẹ̀mí àwọn ìránṣẹ́ ọlọ́run tí ẹ̀mí ń lò tẹ̀ ti máa ń bá wọn pàdé tá máa fọ̀rọ̀ jómi tó iṣẹ́ tọ́lọ́run tó sì tún rán wọn sí gbogbo wa pátápátá wọn á tún jẹ Eh, bẹ́ẹ̀ náà la ṣe máa hmm. ṣe lónìí lọ́jọ́ tóní ẹ káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ ti ọjọ́ ìsinmi Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi ẹ máa bá wa bọ̀ lónìí Elédùà yóò sì sọ̀kalẹ̀ sáàrin wa láti bá wa rìnrìn àjò náà. ó ṣéwọ̀n kejì mi ẹ̀ bí a ti sọ yìí pé ẹ káàbọ̀ sáàrin wa bẹ́ẹ̀ náà ni bàbá wa náà àwọn náà àjọ dé ni gbogbo ọ̀rọ̀ tí a máa fi ṣíra wa létí lénìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ibẹ̀ mm. gan níṣẹ́ ìránṣẹ́ máa ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn bàbá wa ẹ káàbọ̀ sórí ètò sá. ó kí gbogbo ojú tó ń wò mí nílé o lórúkọ Jésù á dára fún gbogbo rẹ àwùjọ rí àánú gbà ìlérí àti májẹ̀mú Ọlọ́run á fọ̀hún láyé wa a ó dèdè lẹ̀ ológo Jésù Olúwa wa. àmín bàbá wa ẹ̀ẹ́dá ṣe báyìí àwọn kọ̀ọ̀kan wọn ti mọ̀ yín dáadáa lórí Kaftan television èèbó yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn kan ń rí yín fún ìgbà àkọ́kọ́ ẹ bá ṣe àfihàn ara yín orúkọ yín àti ilé ìjọsìn ká tó gbé ọ̀rọ̀ tá a máa fi ṣe àwọn èèyàn létí nílẹ̀ léni. okay orúkọ mi ni pastor ọlálẹ́kan ọláfáre hmm. láti ìjọ day spring heritage christian church of god hmm. ní twenty seven stroke twenty nine fọlọ́runṣọ́ ìbíkúnlé street heritage estate nílùú àkútè. Hmm àkútè wa lẹ́kọ̀ọ́ wá ń bì í kó tẹ̀ tó di pé bàbá wa máa lọ gbọ́rọ̀ lẹ́nu wọn bẹ́ẹ̀ dẹ̀ rẹ́ àwọn gan wọn máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa léèní bí mo ti máa ń sọ fún wa ẹgbẹ́ ankaṣífù yín ẹgbẹ́ òróró yín ẹgbẹ́ omi yín ẹgbẹ́ ìkalẹ̀ sídi tẹlifíṣàn yín léèní hmm. nítorí pé agbára Ọlọ́run <laughs> agbára ọlọ́run ó hmm. máa rìn kọjá lẹ́ni ẹ̀rọ ọmọràn kékeré tá a máa fi ṣí wa létí ní abala tá a wà yìí òun la máa pè àkórí ẹ̀ ní ìbárẹ́ hmm, hmm. ayé ìṣọ̀tá ọlọ́run ni ìbárẹ́ ayé ìṣọ̀tá ọlọ́run ni tá a bá pé ìbárẹ́ ayé ìṣọ̀tá ọlọ́run kí ló túmọ̀ sí ohun tó túmọ̀ sí òun náà ni pé bó o bá máa jẹ́ òṣókó wàá jẹ́ òṣókó hmm. tó bá máa jẹ́ ọ̀ṣàkà wàá jẹ́ ọ̀ṣàkà kò ṣokó kò ṣàkà kò dé ìlú ilé ọlọ́run kò dé ìdí ìwà mímọ́ ó túmọ̀ sí pé kò gbóná kò tutù náà gbogbo ẹ̀ ní bíbélì sọ pé a máa pọ̀ jáde báyìí tó bá ti di ọjọ́ ìdájọ́ ẹ ọ̀rọ̀ wa dùn lẹ́nu tí wọ́n torí à ìránṣẹ́ ọlọ́run alààyè ẹ sì mọ̀ pé abala ẹ̀ fún bí ìṣẹ́jú méjì sí mẹ́ta a máa ṣí wa létí bàbá wa tàbá pé ìbárẹ́ ayé ìṣọ̀tàn ọlọ́run kí lẹ bá wa rí sí láàrin ìṣẹ́jú. ọ̀rọ̀ tó lágbára lọ̀rọ̀ yìí nítorí wípé gbogbo ọlọ́run tí kò dá ayé gbogbo wọn máa parun pẹ̀lú ayé ni. Hmm ọlọ́run tó dá ayé àti ọ̀run tó ní ẹ̀mí gbogbo ènìyàn hmm. òun ló ní ohun gbogbo òun ló dá ohun gbogbo òun ló lè ṣe ohun gbogbo hmm. òun ló ti wà káwa tó wà ó máa máa wà nígbà táwa ò bá tú sí mọ́ hmm. nígbà tí ó bá sáyé mọ́ á máa wà òun nìkan lọ́ba tí gbogbo ayé gbọ́dọ̀ máa tẹríba láti bọ̀ òun gan ló ní àṣẹ àtagbára òun làgádà gbọdọ̀ ẹ̀mí gbogbo wa so ẹni tó bá ti ti ọlọ́run sẹ́yìn tó ní kò sí nǹkan tó ń jẹ́ bí ọlọ́run ẹni pé òkú tó kọ̀ wà láàyè ni. Eh, ọlọ́run ni ó ní ẹ̀mí gbogbo wa àtọ̀dọ̀ ẹ̀ láti wá hmm. bá a fẹ́ bá a kọ̀ ọ̀dọ̀ ẹ̀ náà la hmm. máa padà sí. Eh, ìdí tó dẹ̀ fi rán wa wá ó rán wá fún iṣẹ́ kan ni hmm. oníkálukú dẹ̀ gbọ́dọ̀ acknowledge a gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí olùtìlẹ́yìn láti lè jẹ́ kí ìpín wa lórí ayé kó wá sí ìmúṣẹ ẹni tó bá titọ́ ọlọ́run sẹ́yìn tó ní kò sí bọ́lọ́run hmm. ṣe jẹ́ àbí ọlọ́run òun ò nílò ọlọ́run á hmm. padà rí wípé hmm. òun lòun gan lòun wá nídìí ọlọ́run jù so la fi máa ń sọ pé ní àtètè kọ́ ṣe ó ní ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ó ní ọlọ́run ní ọ̀rọ̀ náà ọ̀rọ̀ lásán ṣẹ́gun gbígbẹ tó jẹ́ àlàyé agbára ń bẹ nínú ọ̀rọ̀ so ọlọ́run náà ní ọ̀rọ̀ yẹn ẹni tó bá ti gbẹ́kẹ̀lé wọn kì í hmm. jogún òfò hmm. òun ló fi jẹ́ pé bá bòun sí bá ṣe jẹ́ o dúdú ni ẹ o funfun ni ẹ o hmm. pupa ni ẹ o kúrú o ga o o nílò ọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run ló ń ti ẹ̀dá lẹ́yìn láti jẹ́ kí ènìyàn lè jẹ́ ènìyàn láyé bí kò bá sí ọlọ́run lẹ́yìn ènìyàn kò sí tó ń jẹ́ ènìyàn ọlọ́run nínú ènìyàn ló ń jẹ́ ènìyàn Hmm. O gbàdúrà lórúkọ Jésù ṣítí àti ṣími wa hmm. Ọlọ́run á ṣí fún wa á jẹ́ kó yé wa ní orúkọ Jésù. ẹ ṣeun bàbá wa bàbá wa gan ti bá wa tù dé ìjìnlẹ̀ ọ̀rọ̀ nìyẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ní kò sí ní tó ń jẹ́ mo fẹ́ báyé rẹ́ hmm. Ọlọ́run gangan nìkan náà ni ká dojúkọ ká gbójúlé lẹ́yìn Ọlọ́run Ọlọ́run tó. <laughs> ẹ ṣeun bàbá wa bẹ́ẹ̀ ni àmì òróró á máa pọ̀ sí láṣẹ ọlọ́run ọba ọ̀rọ̀ tá a fi ṣe wa létí lórí ètò ìjíròrò òwúrọ̀ lóore ni òun náà ni pé ìbárẹ̀ ayé ìṣọ̀tàn ọlọ́run ni lélẹ̀ tí bàbá wa nínú olúwa tí wọ́n bá wa sọ̀rọ̀ wípé ọlọ́run nìkan náà ni ká bárẹ̀ ká tiẹ̀ má bá nǹkan míì rẹ rárá bàbá wa fẹ́ dé òkè lọ́run ká fẹsẹ̀ rájú dẹ̀ ká tó wá bọ́ sínú agbami ètò ká yin ọlọ́run ká fẹ́ fún yín ní àǹfààní orin wo ló wù yín lọ́kàn tẹ́ fẹ́ ká lọ wò lé ká fi gbé ọlọ́run ga. ẹ jẹ́ ká fi orin Tọ́pẹ́ Àlàbí ká fi yin ọlọ́run. èwo nínú àwọn orin èyí tó bá ti wà áńgẹ́lì mi ó dà bàbá ni ní ká lọ wọ áńgẹ́lì mi ká fi gbé ọlọ́run ga tá a bá padà dé ká wá tẹ̀síwájú náà tọ̀ tèmi ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ à thank you káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tí ó ga jù lórí ẹ̀dín fún àǹfààní ìtẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò lẹ́dẹ̀ẹ́rẹ́ kejì mi wà ń kalẹ̀ Yétúndé Adéyẹmọ Yétúndé Adéyẹmọ bàbá wa nínú olúwa eh, bàbá wa ìránṣẹ́ ọlọ́run aláyé ọ̀làfàrẹ náà lájọ wà lórí ètò ilé ní bàbá wa ètò kù kalẹ̀ lẹ́ẹ̀kan sí i kalẹ̀ sáwọn ẹ̀sà ọ̀rọ̀ àlérò ojú yín ẹ̀ bá ti ń pe ẹ̀ eh, ẹ jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ìránṣẹ́ ọlọ́run ilẹ̀ yìí tí ọlọ́run ń lò tó ń gba ọwọ́ wọn ṣe ribiribi lélẹ́yìí táwa gan sì gbà ládùúrà yìí pé iṣẹ́ ìránṣẹ́ á máa tẹ̀síwájú lápá ọ̀dọ̀ tìyín tá a bá pé iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ó ti tó bí ọdún mélòó tẹ̀tí wà nídìí ẹ̀ olúwa mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí full time ẹni tí hmm. mi ò ṣe nǹkan kan tó jẹ́ ṣe olúwa nǹkan ni mo face Hmm. mo bẹ̀rẹ̀ ní two thousand and nine. wow two thousand and nine ṣùgbọ́n mo ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ fifteen years kọ́ nìyẹn bẹ́ẹ̀ ni hmm. almost fifteen years ago fourteen years plus now hmm. mo ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ láti nineteen ninety nineteen ninety la dá òróró lé mi lórí gẹ́gẹ́ bí ìránṣẹ́ olúwa ìgbà tí mo wà ní school mo wà ní University of Ibadan nineteen ninety nígbà yẹn <laughs> èmi ti jọmọ hmm. ọdún bíi <laughs> nineteen ninety one University of Ibadan nígbà tí mo dé school hmm. mo ń padà wálé mo fẹ́ wá gba owó lọ́wọ́ àwọn òbí mi hmm. bí mo ṣe rìn níbi Ìwó Road ni wèrè kan tẹ̀lé mi ló ń pe pásítọ̀ fún mi five naira ah. mo wá wẹ̀yìn pé ta ni pásítọ̀ mo kàn cross to the other side ó tún cross tẹ̀lé mi. Hmm. pásítọ̀ fún mi five naira pásítọ̀ fún mi five naira tí bá fẹ́ kúrin lówó bó ṣe máa bá mi wọ gáràjì ni ẹ̀fọ́ hmm, máa rò pé báyà mo mọ̀ mo ṣètò ọba kò ń bá fún five naira ló bá lọ láì mọ̀ pé ìwálé mi tí mò ń bọ̀ lẹ́kọ̀ọ́ láti Ìbàdàn yẹn wàá fẹ́ yàn mí gẹ́gẹ́ bíi pásítọ̀ ni ọdún yìí náà wọ́n da òróró <laughs> wọ́n òróró lé mi lórí gẹ́gẹ́ bíi pásítọ̀ a dẹ̀ hmm. bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olúwa láti 1990 yẹn ṣùgbọ́n mo wọ full time ministry mo kú fiṣẹ́ ara lẹ̀ pé àṣiṣẹ́ ara ṣe olúwa la fẹ́ ṣe. 2009, hmm. February 1st, 2009. and wow. wà ó túmọ̀ sí pé ẹ ti ṣiṣẹ́ ara díẹ̀ lẹ́yìn ìgbà tá ti tẹ̀ àmì òróró lé yín lórí. Ah, eh, ìdílé mùsùlùmí láti bí mi so mo dẹ̀ ka kuranu mo kéwú mo hmm. ṣe wòlímà kí n tó pé thirteen mo ti ṣe wòlímọ̀ mi. Ah, hmm. ah, ìjìnlẹ̀ gidi ni yín nìyẹn bẹ́ẹ̀ ni genius ni yín. <laughs> ìgbà tó lọ́wọ́ á dẹ̀ pè mí sínú iṣẹ́ ìránṣẹ́ èmi ò tiẹ̀ mọ̀ pé fún mo máa ṣe full time pastor èmi kàn fàyè mi fún Jésù àdẹ̀fẹ́ bọ́ lọ́rùn rìn àfẹ́ mọ hmm. Ọlọ́run àfẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run àfẹ́ hmm. gbélé ayé ká ṣe rere níta ṣe bọ́ lọ́rùn rìn gbà yẹn ní two thousand and nineteen eighty six ni mo fàyè mi fún Jésù ní hmm. ìjọ Deeper Life Bible Church lábẹ́ bàbá wa WF Kumuyi so mo wà ń bẹ̀ ní nineteen eighty six wọ nineteen ninety ni mo wá bẹ̀rẹ̀ nínú ìjọ tí wọ́n ti fòróró yàn mí Hmm. tí mo wá jẹ́ pásítọ̀ ńbẹ̀ kó tó wá di pé mo bẹ̀rẹ̀ ní two thousand and nine olúwa oh ní kí n bẹ̀rẹ̀ fúnlẹ̀. <laughs> Eh, bàbá wa ní two thousand and nine tẹ́ ẹ bẹ̀rẹ̀ yẹn ó dá mi lójú pé eh, àwọn ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ <laughs> kó tó di pé ẹ bẹ̀rẹ̀ ẹ ṣe àwo díẹ̀ ńbẹ̀. Ah. Ah, kí tó wọnú full time ministry ní two thousand and nine mo jẹ́ part time pastor ní ìjọ kan tá à ń porúkọ ìjọ yẹn ní Victory Life Mission nígbà yẹn hmm. but nígbà tí mo wà yunifásitì ọlọ́run ti ọwọ́ mi gbé fellowship kan bẹ̀rẹ̀ tó jẹ́ hmm. pé àwọn ọmọ school mo ṣáà ń kọ́ wọn lọ́rọ̀ ọlọ́run aṣáájọ ń gbàdúrà òdìpolú hmm. àṣẹ ọlọ́run ń tírèènì mi lẹ̀ so nígbà tí mo dẹ̀ máa ṣe tán ní mo sáfíìsì mi ní nineteen ninety nine stroke two thousand ni mo ṣe nysc mi ní púlò Port Harcourt hmm. ìgbà tí mo ṣe tán tí mò ń lọ ṣe kó tó di pé mo lọ sí UI yẹn mo ti ṣiṣẹ́ mo kọ́kọ́ ṣiṣẹ́ Coca-Cola hmm. Hmm, ṣiṣẹ́ as marketing executive ńbẹ̀ àtọ́yá mo kúrò ńbẹ̀ mo ṣiṣẹ́ pẹ̀lú Jídé Táíwò estate surveyors and valua, mo wà pẹ̀lú wọn fún bí ọdún díẹ̀ kó tó di pé mo wá padà lọ school nígbà tí mo ṣe tán school mo padà síṣẹ́ estate management hmm. à ń àwọn tó fẹ́ kọ́lé mo ṣáà wà into it I was in it for some years nígbà tó dẹ̀ yà tó di two thousand and nineteen ninety nine precisely tí mo ṣe wáyé sí yẹn lolúwa ti ń sọ fún mi pé kí n wá sínú iṣẹ́ ìránṣẹ́ hmm. pé òun fẹ́ lò mí ní iṣẹ́ ìránṣẹ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ báwo ni mo ṣe fẹ́ jẹun hmm. èmi làkọ́ bí ìyá àti bàbá mi báwo mo ṣe fẹ́ san owó àwọn àbúrò mi Hmm. mo ní mi ò ṣe full time mo nisa. sí ní sá mo hmm. ṣá ń sá mo ń sá but bó ṣe tí mò ń ṣe nígbà care properties àwa náà ń talẹ̀ à ń talẹ̀ à ń ṣe gbogbo ẹ̀ wa iṣẹ́ yẹn wá tóbi lọ́wọ́ mi hmm. plaza àní branch mi ní sea garden ní kẹjà GRA another one ní shopping complex ní ìlú ẹgbẹ́dá. àdèláhùn sọ̀bíọ̀s tó ń bá wa ṣiṣẹ́ ọlọ́ṣà gbọ́ wa ṣiṣẹ́ àṣà so iṣẹ́ yẹn ń dùn mọ́ mi débi pé mi tiẹ̀ fẹ́ filẹ̀ rárá ìgbà tó yá kìsì ń wọlé o hmm. torí pé owó gidi ń wọlé àrówó gbogbo sọ̀bíọ̀s hmm. ṣiṣẹ́ everybody ara mọ́tò fún everybody tó ẹ mọ̀ as a young man tó lù ẹ dẹ rówó olú hmm. ẹ tún fẹ́ ọ wa ní kí wàá máa eh, kí n di microphone kí n máa preach mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Hmm. tó bá jẹ́ ká fún iṣẹ́ ìrànṣẹ́ lówó a máa sọ́pọ̀tì a sọ́pọ̀tì rẹ̀. sọ́pọ̀tì mínísítírì yẹn má wulẹ̀ ní káwa máa bọ̀. àṣé mò ń ṣeré ọwọ́ ni hmm. Hmm. lọ́jọ́ kan lóru kan ọlọ́run dẹ̀ gba gbogbo property tí mo manage lọ́wọ́ mi báyọ̀ lọ bá gbogbo wọn sọ̀rọ̀ lójú lọ́jọ́ kan ni o gbogbo àwọn tó wà lábúròd tí wọ́n pẹ́ àwọn ni mo manage ilé wọn gbogbo wọn kàn pè mí ni jẹ́ ń jókòó dáadáa pásítọ̀ ọláfàdé ẹ má wọrí o mo ti withdraw property mi ah kí ah. ló ṣẹlẹ̀ ṣáà níjà ni má wọrí kò síjà. Ah ó wá dé stage kan mo rí ìgbẹ́ adìyẹ mo fẹ́ lè pè lówó ẹ̀rù ọlọ́run bà mí. tó bá sá lórí òkè olúwa gbà mí kí ló ń ṣẹlẹ̀ ẹ ti di pásítọ̀ díẹ̀ díẹ̀ ń gbà mí. ẹ eh, wọ́n ti ṣe pàtàkì ẹ ti fẹ́ gbà tán. mi jẹ́ ṣàánú mi báwo la ṣe fẹ́ ṣe kí ló máa ṣẹlẹ̀ at the end of the day ohun olúwa fọ̀ jáde pé ògo àwọn èèyàn kan àti sómọ́ ìpè mi hmm. Hmm. tẹ́mi ò bá bọnú ìpè yẹn ògo àwọn ènìyàn ò ní fọ̀hún pé so mo gbọ́dọ̀ fi iṣẹ́ ara lẹ̀ kí wá ṣiṣẹ́ mi ni hmm. ah mo bá bẹ̀rẹ̀ sí ní sunkún olúwa mi ṣiṣẹ́ náà ṣé ara bá wo kò yé mi kí ló wá jẹ́ lọ yunifásitì fún kí ló jẹ́ lọ ṣe masters fún kí ni gbogbo wàhálà ah! nígbà tó ṣáà di two thousand and eight ìyàwó mi lóyún à ń retí ọmọ torí olúwa sọ fún mi pé òun máa fún mi níbejì lẹ́ẹ̀mejì hmm. òun á fún mi lọ́kùnrin méjì lákọ̀ọ́kọ́ òun á dẹ̀ fún mi lóbìnrin méjì lẹ́ẹ̀kejì so hmm. ọkùnrin àkọ́kọ́ méjì ti dé hmm. so ìkejì ni mò ń retí mo aṣáà lọ hospital àṣe nígbà tí àwọn mi máa bí àwọn ìbejì mi tọ́jú àwọn obìnrin ní two thousand and eight yẹn ó bí àwọn ọmọ ṣùgbọ́n ìyàwó mi kú. ah mo yẹn náà ṣe èmi gan fẹ́ kú báyìí ẹ jẹ́ ká kúkú jọ kú káwọn ọmọ ìfáàní lẹ́bùn wọn hmm. àṣé ara àìgbọ́rọ̀ ìyà àìgbọ́rọ̀ ni mò ń jẹ lọ́wọ́ gbà ìgbà tó wá di two thousand and nine olúwa wá sọ fún mi pé kí n bẹ̀rẹ̀ ìjọ iṣẹ́ tó ń fẹ́ kó kí n ṣe yẹn kí n bẹ̀rẹ̀ nínú pálọ̀ mi february first two thousand and nine hmm. pẹ̀lú ẹkún mo ṣáà ń pàtẹ́wọ́ hmm. èmi àti mọ́mí mi lọ́wọ́ báwo ló ṣe ṣe báyìí obìnrin tó yẹ kó tún sọpọ́ọ̀tì mi ló ti lọ yìí. mo dẹ̀ fẹ́ràn ìyàwó mi débi pé hmm. ó wá dàbẹ̀ ní pé mi ni kó já mi sóní kólóbó mo wá gbé ọkàn mi lé ọlọ́run pé tó bá jẹ́ ohun tó fẹ́ kí n ṣe ni ó yá padà hmm. ṣe bẹ̀rẹ̀ ni adẹ̀bẹ̀rẹ̀ nu pálọ̀ ń bẹ̀ ọ̀nù pálọ̀ ń bẹ̀ àwọn èèyàn tá àti ẹ̀ pè tá àti ẹ̀ sọ fún pàṣẹ akànlẹ̀kùn àwa sí church a tún hmm. máa lé wọn tó lọ́n sọ fún pé church wà níbí tó yẹ kó ra impost àjàre gbà tó yá pálọ̀ ń gbà wá abọ́ sísàlẹ̀ lábẹ́ kanopi kanopi hmm. ò gbà wá a rí warehouse kan abọ́ síbẹ̀ from warehouse ọlọ́run gbé wa lọ sórí ilẹ̀ tá a wà ń sí tá a yẹn so bí ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ yẹn ṣe rí bó ṣe hmm, lọ ni. Hmm, hmm. ó ga òwò àti ẹ̀gbọ́dọ̀ tún máa béèrè mọ́ pé kí lẹ <laughs> dojú kọ <laughs> nígbà tí ọlọ́run ń pè yín ṣùgbọ́n bàbá wa ní àtìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yẹn títí di ní kí ni àwọn ìrírí yín nípa iṣẹ́ ìránṣẹ́ ṣé ẹ wò pé ah kí ló dé tèmi ti bẹ̀rẹ̀ ní ọdún bíi mẹ́wàá sẹ́yìn gan tí mo wá dúró àwọn ìrírí yín. aláàánú lọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ lọ fà tó fẹ́ hmm. ṣe rere hmm. tó dẹ̀ fẹ́ fulfil purpose wọn láyé wọ́n hmm. gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ọlọ́run torí a sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ pé lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni. bẹ́ẹ̀ni sá. ní ìgbà tí ó pè mí tèmi ṣagídí tó wáyé pé mo ti mọ̀ pé bó ṣe máa rí rèé gbogbo ohun tá a tiẹ̀ ń wá ran ara tá a ń wá gbà tá a ń ṣiṣẹ́ ara gan àní ìgbà tá bẹ̀rẹ̀ iṣẹ́ mi ló pé à ń ralẹ̀ hmm. à ń kọ́lé. bẹ́ẹ̀ dẹ̀rù pẹ́ ti wà ókè ń <coughs> gbogbo ìgbà yẹn. gbogbo ìgbà yẹn àròwọ́ àrò wípé ìpè òpin ayé nìyẹn. lọ́tìgbà hmm. tá a wá wọnú iṣẹ́ ìránṣẹ́ la rí i pé ọlọ́run ló ń ṣàánú fẹ́ dà. bẹ́ẹ̀ ni. ohunkóhun tí ẹnikẹ́ni bá ní láyé torí pé a fi fún látọ̀run ni àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run mú látìgbà tó ti pè mí hmm. mo dúpẹ́ pé kò dojú ìpè tì mí torí ọ̀tọ̀ ni kọ́lọ́run pèèyàn ọ̀tọ̀ ni kò jẹ́ àkókò. Hmm. tó gbọ́dọ̀ dáhùn sí ìpè hmm. ìgbà tó pe Mose Moses lọ sọ fún Pharaoh ó jẹ́ káwọn èèyàn mi kó lọ Moses hmm. ní tí bá dọ́dọ̀ Pharaoh ta ni máa ló rán mi Moses dẹ̀ ti Mose dẹ̀ ti fẹ́ ṣiṣẹ́ yẹn nígbà tó wà nílẹ̀ Egypt torí àkókò ìtì tó ó rá ọmọ Egypt àtọmọ Israeli tó ń jà ó pa ọmọ Egypt ó bẹ́ẹ̀rì ẹ̀ ó gba ọmọ Israeli ó ní máa lọ ó mọ̀ wípé arán wà láti wá tú wọn sílẹ̀ ni ṣùgbọ́n ìgbà àti àkókò ló wà fún gbogbo so èèyàn gbọ́dọ̀ mọ ìgbà àti àkókò tọ́lọ́run fẹ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́ kì í ṣe pé ọlọ́run pè mí ọlọ́run pè mí kò kọ̀ bẹ́ jáde hmm. tó bá lọ bẹ́ jáde nígbà àtàkókò tí ì tó olúwa lè lọ forí kó àṣà hmm. so orin tó ṣẹlẹ̀ sí Mósè nígbà tí Mósè wá padà sínú aginjù ọlọ́run pàdé ẹ̀ bẹ́ẹ̀ hmm. àkókò ti tó ni ó yà lọ́ba Mósè ò wá tiẹ̀ wá òun kò fẹ́ lọ mọ́ ngbà yẹn wọ́n á ní tóun bá débẹ̀ kí ni kóun sọ ta lòun máa sọ pé ó rọrùn ó ní sọ wípé èmi ni tí ń jẹ́ èmi ni ló ẹ mm, so ohun tí mo fẹ́ sọ ni wípé ìgbà àti àkókò ló wà fún gbogbo láyé mm. ecclesiastes chapter three verse one mm. ecclesiastes orí kẹta eh, ẹsẹ̀ kínní ó ní ohun gbogbo ló ní ìgbà àti àkókò there is time and season for gbogbo so èèyàn gbọ́dọ̀ mọ ìgbà tó jẹ́ ìgbà àti àkókò tó jẹ́ àkókò tiẹ̀ òun la ṣe mm. máa ń gbàdúrà pé ìgbà àti àkókò wa ò gbọdọ̀ kọjá wa bẹ́ẹ̀ni torí tí gbà èèyàn àti àkókò èèyàn bá ti kọjá ẹ̀bẹ̀ mm. ni èèyàn ti sọ ògo nù ni mm. ọlọ́run nìkan ló dẹ̀ tún lè rà padà fẹ́ nìyẹn so ìgbà tó ti pè mí tó ti ní kí n jáde yẹn tí mo ti múùvù yẹn ó dúpẹ́ lọ́dọ̀ lọ mi ò kábàámọ̀ I have no regret I have no single day of regret hmm. it has been from glory to glory hmm. ohun tó dẹ̀ fún mi láyọ̀ jù ni ògo ayé àwọn èèyàn tí bá rí ayé bá yé àwọn èèyàn ṣe ń yí padà ẹni tó ń parọ́ tẹ́lẹ̀ tí ò parọ́ mọ́ <coughs> ẹni tó ń jalè tẹ́lẹ̀ tí ò jalè mọ́ hmm. ẹni tó jẹ́ pé ìgbé ayé ẹ̀gùn òye òǹgàn mọ́ tó dẹ̀ wá dẹ ní pé òun gbogbo èèyàn tún tọ́nà wò hmm. ṣe gbogbo àwọn testimony yẹn testimony of change lives òun gangan ni testimony kì í ṣe mọ́tò kì í ṣe ilé kì í ṣe ilẹ̀ àìmọye ìyẹn gangan kọ́ ni testimony ṣùgbọ́n ayé àwọn èèyàn tó nítumọ̀ tí ìpín hmm. wọn nínú ọlọ́run tó ń wá sí ìmúṣẹ ah gbogbo ìgbà ló máa ń fún mi láyọ̀ hmm. ṣé ìta àwọn ètò ti travel out ni ṣé ètò wà hmm. nílùú ní mélòó la fẹ́ sọ a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ohun tí mo fẹ́ sọ ni wípé gbogbo ògo àti ọlọ́run fún ọlọ́run òun ló ní ògo lónìí. gbogbo ògo àti ọlá àdápadà fún ọ bàbá mi àgbàlagbà oyè bàbá wa ẹ̀ṣẹ̀ ìránṣẹ́ a máa tẹ̀síwájú ọlọ́run a máa fi okun kún okun fún yín a máa fi agbára kún agbára fún yín ẹ jẹ́ n béèrè eléyìí pé tá a bá pé nídìí iṣẹ́ ìránṣẹ́ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ ẹ ti jẹ́ o tẹ́ ẹ ti bọ́ sí díẹ̀ fúlì professionally <laughs> kí ni àdójúkọ tẹ́ ẹ ti bá pàdé pẹ̀lú àwọn èèyàn bóyá àwọn olùṣọ́ àgùntàn tẹ́ ti kó mọ́ra àti nǹkan kan àdójúkọ pọ̀ àdójúkọ pọ̀ iṣẹ́ hmm. ìránṣẹ́ ohun méjì lèèyàn nílò nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àdúà hmm. èyàn ò gbọ́dọ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run ṣeré hmm. èyàn ò gbọ́dọ̀ fi àdúà ṣeré and uh, the greatest asset tọ́lọ́run lè fúnyàn nínú iṣẹ́ ìránṣẹ́ ní ènìyàn people are the greatest asset God can give you. Hmm. and the greatest pain tọ́lọ́n tún lè fún yàn láyé inú iṣẹ́ ìránṣẹ́ náà tún ní ènìyàn. Hmm. náà nìyàn àbìdí yàn án yàn. ó dìpọ̀. so tó ọlọ́run bá jẹ́ kéèyàn lè manage ọlọ́run bá fún yàn wisdom láti lè manage àwọn tó kó tiẹ̀ hmm. wà á rí wípé kò sí èèyàn kan náà tó ń náà fẹ́ jẹ́yàn burúkú ṣùgbọ́n ẹ̀mí tó wà nù wa ló ń darí oníkálukú sọ́dọ̀ wá rí èèyàn tí wọ́n ló lè ẹni sùúrù kó wọ́n ń gbọ́n even olè tó jà yẹn gan kò wù láti jà ṣùgbọ́n ẹ̀mí kan lójú máa jalè yẹn ẹ̀mí olè yẹn la nílò láti bá wí hmm. so that ayé tiẹ̀ náà nítumọ̀ hmm. so hmm. ènìyàn is the greatest asset ènìyàn náà dẹ̀ ni the greatest problem hmm. in ministry. Hmm. bàbá wa inú mi dùn apá bíi tẹ́ ti lọ wò yẹn greatest asset greatest, problem kí lẹ ṣe wá manage tí ìjọ. <laughs> òun ni a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ béèrè fún ọgbọ́n hmm. Hmm, ọgbọ́n àti òye láti orí ìtẹ́ ọ̀run hmm. téèyàn àfi manage ènìyàn òun that was why tọ́lọ́run tínú ọlọ́run fi dùn sí Solomon nígbà tọ́lọ́run ní kó béèrè nǹkan kan pé kí ló fẹ́ kò béèrè owó kò béèrè ẹ̀mí àwọn ọ̀tá ẹ̀ kò béèrè fún kankan ó ní ọgbọ́n láti orí ìtẹ́ òkú ọlọ́run ọgbọ́n láti lè fi darí àwọn èèyàn yìí àwọn èèyàn tó fún mi láti lè darí wọn sí ọ̀nà tó tọ́ so gbogbo ẹni tó bá máa jẹ́ ìránṣẹ́ ọlọ́run tòótọ́ ó gbọ́dọ̀ bẹ̀bẹ̀ fún ọgbọ́n wọn ni jésù kristi òun ni ìmọ̀ àti hmm. ọgbọ́n ọlọ́run jesus christ the wisdom and the power of god hmm. so ṣáìdì wisdom wà ṣáìdì ọgbọ́n ṣáìdì hmm. agbára àti ìmọ̀ ó wà hmm. so téèyàn bá fẹ́ ṣe iṣẹ́ yẹn tí ò ní jẹ̀bi pàápàá jùlọ pẹ̀lú àwọn èèyàn tọ́lọ́run kó yíká èèyàn èèyàn nílò ọgbọ́n àwọn kan wà oníwùrùwùrù ni wọ́n wá ti mọ̀ bẹ́ẹ̀ ni hmm. àwọn kan wà ẹni sùúrù ni wọ́n wá ti mọ̀ so ọgbọ́n ọlọ́run ló máa lè fi manage gbogbo wọn hmm. ministries managing people and managing resources. so ọgbọ́n ni <clears throat> managing people and managing resources bẹ́ẹ̀ni torí èmi ti rí eh, àwọn ìjọ ọlọ́run tó jẹ́ àwọn èèyàn wọ́n ti túká fúnra wọn hmm. Hmm. wọ́n á kọ́ múrun wájú ni wọ́n á mọ ọtí pàkọ́ wọ́n á ní ẹ wá wo pásítọ̀ ṣe báyìí hmm. ẹ wá wo pásítọ̀ ṣe tọ̀hún kẹ́ tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ọmọ ọjọ́ ti tán. tó fi parọ́ ó ní ìjọ kan tí mo mọ̀ tó jẹ́ pé olórí ìjọ tó àtàn fi lébẹ̀ ó ti lọ ó ní iṣu pẹ̀lú àwọn ọmọ ọjọ́ yẹn rẹpẹtẹ rẹpẹtẹ so ìtàn wa ṣẹ̀ṣẹ̀ gbé débẹ̀. Mm so ìyẹn náà wá decide láti farabalẹ̀ pé tó ń ṣe fún ẹni tó lọ hmm. hmm. wọn kúkú lè ṣe bẹ́ẹ̀ fún òun náà dáadáa ṣùgbọ́n ó ṣàfara wọ́ rọ́ àwọn kan gbà tó ti débẹ̀ ó ti ráwọn èèyàn tó ti ní à ẹ má wọrí gbogbo kan tẹ bá fẹ́ mọ̀ nípa bíbá yìí a hmm. máa fún yín lọ́wọ́ ẹ máa ṣe ṣùgbọ́n gbà tó máa farabalẹ̀ dáadáa <laughs> wọ́n rí i pé àwọn tó ń sọ pé àwọn máa fún yín lọ́wọ́ gbogbo hmm. bíbí báyìí ṣe rẹ̀ àwọn yẹn gan-an ló wà ní ìlú àwọn ìwọ́rọ́kọ́ tó ń dáná tó ń dáná hmm. àwọn dẹ̀nà ń gbá front àwọn náà hmm. ṣe bí èèyàn dáadáa ah. nínú ìjọ. àwọn ni wọ́n gbọ́ tẹ jarò fẹ́kúrò fẹ́ yẹ eh, ó dà bàbá wa ọlọ́run àtúbọ̀ máa ran ẹ̀yin lọ́wọ́ síwájú àtiwájú sí àwọn èṣù bí èèyàn èèyàn bí èṣù wọn ní dénú jọ yín eh, láṣẹ ọlọ́run bá tá a bá pé iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ pé torí ibi tẹ́yìn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni ọlọ́run ní kẹ́yìn kúkú tiẹ̀ fi iṣẹ́ tara lẹ̀ pátápátá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n dẹ̀ máa máa ṣe wọ́n á dẹ̀ sì tún máa ṣe iṣẹ́ tara ṣé. kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ oníkálukú tó bá gbọ́ ìpè bó ṣe gbọ́ náà ló ṣe máa jíṣẹ́ ìfẹ́ ní tó ràn yìí hmm. God will never pay for what he did not order for hmm. ohun tó ọlọ́run bá ní kó oníkálukú ṣe òun ló máa fi jọ́ọ̀jì oníkálukú hmm. so àwọn kan wà gbogbo wa náà ní ìránṣẹ́ ọlọ́run ní gbogbo ibikíbi tá a bá wà ọlọ́run fẹ́ ká jẹ́ aṣojú fóun ká ṣe bó ṣe jẹ́ ká ṣe ká ṣètò àwọn ìránṣẹ́ ọlọ́run kan wà kan wà ní ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ bóyá dókítà ni ẹ́ bóyá lọ́ọ̀yà ni ẹ́ bóyá accountant ni ẹ́ hmm. bóyá marketer ni ẹ́ o gbọ́dọ̀ jẹ́ aṣojú ọlọ́run níbikíbi hmm. tó o bá ti ríra àbí tó o bá wà hmm. so gbogbo apáta ni ìránṣẹ́ ọlọ́run but eh, ní eh, àkọ́kọ́ èèyàn gbọ́dọ̀ mọ wà kọ́kọ́ mọ ara ẹ̀ o gbọ́dọ̀ mọ ara ẹ̀ you must know yourself torí kò sẹ́ni tí ò ní weakness kò dẹ̀ sẹ́ni tí ò ní strength bẹ́ẹ̀ni so tó o bá ti mọ ara ẹ̀ tó dára ẹ̀ mọ̀ ó mọ ohun tó lè ṣe ó mọ ohun tó tó ó mọ ohun tó tó ó mọ ibi tó kù sí hmm. wà á mọ ọlọ́run tó bá deal because ohun tó ń fúnyàn ní ìṣẹ́gun nínú hmm. iṣẹ́ ní ìrìn àjò ìgbàgbọ́ yìí nìyẹn hmm. o gbọ́dọ̀ mọ ọlọ́run tó gbàgbọ́ o gbọ́dọ̀ mọ ara ẹ o gbọ́dọ̀ mọ ọ̀tá ẹ o wá gbọ́dọ̀ mọ àwọn irinṣẹ́ tọ́lọ́run fún ẹ tó fẹ́ lò tó fẹ́ fi jagun torí ogun nílé ayé àwa jà ni mọ́tò tọkọ̀ fi ṣe ìránṣẹ́. Mm, oògùn ni so ẹnìkan bá ń tọ́ ẹ pé wàá sùn wàá kàn <laughs> wọ́n tọ́ ẹ ní oògùn ni eh. láti mú oníbẹ̀ lóògùn ti bẹ̀rẹ̀. sọ́dọ̀ yorì ìṣúná ṣe ah. ọlọ́run ní gbogbo ìgbà. ọgbọ́n bí olórin yẹn ṣe kọ́ ni mm. ó ní sátánì kò sinmi síbẹ̀síbẹ̀ ara mi mm. ó ń jòrò ìgbẹ̀yìn bí akéèkù ejò ìyẹn wà wá ní wọ́n fẹ́ sùn hmm. ó dà bàbá wa eh, àsìkò wa ó ti sáré ṣùgbọ́n bá ń gba àwòrán ṣe ọlọ́run bíi tìyín báyìí pé àwọn ẹbí lé dé àwọn ẹkùn mi lé mi wá àwọn gbà wọ. àwọn fóònù mi pè mí orí fóònù mo ti gbà pé. ẹ máa ń gba àwọn onímọ̀ràn kékeré kan ká lọ sí agbára. ìmọ̀ràn tí mo fẹ́ gbà gbogbo àná wípé ohunkóhun tó oníkálukú bá ń ṣe ká máa hmm. rántí pé a hmm. máa jí kìfún ẹni tó ràn wá. Hmm. mo máa ń sọ fáwọn èèyàn téèyàn bá fẹ́ jalè á wo wájú tí ò bá sẹ́ni tó ń bọ̀ á wẹ̀yìn tí ò rẹ̀ ni tó ń bọ̀ á wọ̀tún tí ò hmm. rẹni tó ń bọ̀ á tún wò sí tí ò rẹni tó ń hmm. bọ̀ á wá lọ ṣeun tó fẹ́ ṣe hmm. ṣùgbọ́n ó wo wájú ó wo ẹ̀yìn ó wọ̀ tó ó sí ó gbàgbé láti wòkè ohunkóhun tá a bá ń ṣe ẹ ká máa wòkè torí wípé gbogbo wa náà la máa padà síbi tá a ti wá a dẹ̀ máa jí kìfẹ́ ni tó rán wa so ohun tó máa jẹ́ pé ọlọ́run ò ní wà happy pẹ̀lú wa inú ọlọ́run ò ní dùn sí wa ẹ má jẹ́ àṣe ká máa ṣòpò ṣe ẹ má jẹ́ àlọ́bẹ̀ ọ̀rọ̀ ọlọ́run àdúrà òun ni ká fi ṣe ẹ ṣé bàbá wa ẹ ṣé àdúpẹ́ bàbá wa ní ẹ̀ka kókó fi ti ọlọ́run síwájú tàbá fẹ́ ṣèkà ká kọ́ máa wò òkè ká máa rántí pé ẹni tó pè wá tó rán wa níṣẹ́ olójú kárí ayé ni olójú kárí ayé ni kò dẹ̀ ní o ò lè rí àlè fojú ara ìyẹn rẹ kára bí ajere bẹ́ẹ̀ ni mm. ó dàbí orin tá a máa ń kọ nígbà mo wà kékeré mo fẹ́ràn orin gan wọ́n ní ó ń rí inú rẹ̀ òórọ̀ kan rẹ̀ òórọ̀ kan rẹ̀ òórọ̀ ojú rẹ̀ olójú kárí ayé lọ́ba mi Èdùmàrè ọba lè wí lè ṣe ọba mímọ́ àtẹrẹrẹ kárí ayé lọ́ba mi Èdùmàrè ọba mo ní mò ń la. ẹ o bàbá wa ti gbà wá níyànjú ẹ jẹ́ ká mọ àwọn ìyànjú yìí ká fi lo gbogbo àwa ìránṣẹ́ ọlọ́run àwa tí ọlọ́run pè gan ṣùgbọ́n tó jẹ́ pé ikùn wa ló ń darí wa ẹ jẹ́ kí a máa ṣe déédéé nítorí pé bàbá wa sọ nǹkan nísìn tí mo dẹ̀ mú dání wọ́n ní ọlọ́run ò ní san owó ohun tí ò ọ̀dà fún bẹ́ẹ̀ni tó bá ọ̀dà fún báyìí ká ní lọ́kàn tọ́lọ́run bá pè ẹ́ tó yẹ pé àsìkò yín ò tí ì dé ẹni lọ́kàn pọ́lọ́ ló ọ̀dà fún yín yóò sì sanwó yín ó máa ṣẹ́tù yín bẹ́ẹ̀ ni ó máa ṣẹ́tù yín subsidy ṣeun bàbá wa ó ní wọlé tí fẹ́ ká lọ wò nílé ká rájú kẹ́ tó wá gbé iṣẹ́ ìránṣẹ́ ńlẹ̀ tá a bá fi máa padà dé orin wòlẹ́ tó fẹ́ ká lọ wò lẹ́ẹ̀kan sí. ẹ jẹ́ ká kọ orin ká fi orin ọmọbìnrin yìí tó ní ọlọ́run lálábàárò onídùúró onídùúró mi. Mm. onídùúró ó dáa bàbá ní ká lọ wo onídùúró mi ká fi fi ẹsẹ̀ ká fi rajó tá a ká fi gbé ọlọ́run ga tá a bá padà dé mo ti ń sọ fún wa iṣẹ́ ìránṣẹ́ ni bàbá wa máa gbé ńlẹ̀ ó túmọ̀ sí pé kẹ́yìn náà kẹ́ tètè jókòó dáadáa kẹ́ ta àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí gbogbo àwọn olólùfẹ́ yín pé agbára ọlọ́run tó ti fẹ́ rìn kọjá báyìí ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. ẹ káwọ́ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín fún ọ̀fẹ́ ní ẹ̀jẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa èmi àti èjì mi lọ́jọ́ wa lórí ètò lórí lọ́jọ́ ìsinmi ológo tèmi àti bàbá wa ìránṣẹ́ ọlọ́run alààyè tí ọlọ́run ń lò fún wa lórí ètò lẹ́ni à ń bá wọn sọ̀rọ̀ wọ́n ń sọ gbogbo ibi tí ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ tó ti bẹ̀rẹ̀ ibi tí ọlọ́run ràn wọ́n lọ́wọ́ dé gbogbo ẹ̀ náà láti gbọ́ ṣùgbọ́n nígbà yẹn a ti fẹ́ bọ́ sí abala tá a máa ti gbọ́ ọ̀rọ̀ lọ́run torí pé ẹ ti mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ lọ ilé ìjọsìn léni ibi náà lẹ́yìn náà ti máa ṣe ilé ìjọsìn tiyín mm. torí ẹ̀ la ṣe gbé bàbá wa wá fún yín ẹ̀ láti bómírìn ọgbà yín tá a sì mọ̀ pé ọlọ́run máa bu omirin ọgbà tiwọn náà padà bàbá wa ẹ̀ tó kó kalẹ̀ lórí ètò sà bóyá kẹ́ bá wa gbé ọ̀rọ̀ ọlọ́run lẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run bá bọ́ mẹ́mí mọ́ gba ọpẹ́ wa ẹni tó ní ẹ̀mí gbogbo wa a fi ọlá fún ọ fórí ọ̀fẹ́ àti àánú tí a rí gbà gba ọpẹ́ wa à ń lọ nínú ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ ní iyì mo sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Elédùmarè mm. bí ọ̀rọ̀ yìí ti jáde jókòó wòsàn jókòó gbàlà jókòó tú sílẹ̀ gbogbo etí tó ń gbọ́ wa ojú tó ń wò wá ọlọ́run fi re lé wọn lọ́wọ́ wọ́n jọ kán lọ lọ́wọ́ òfò adúpẹ́ tó rẹ̀ ti gbọ́ sí ògo ní forúkọ hallelujah jésù olúwa wa. àmín àmín lórúkọ jésù praise the lord hallelujah. ẹ jẹ́ ká wo ohun tá à ń pè ní ìrànlọ́wọ́ láti òkè wá. ìrànlọ́wọ́ láti òkè wá hmm. ìrànlọ́wọ́ láti òkè wá. yóò tòkè wá. Hmm. èmi yóò gbójú mi sórí òkè wọn ni bó ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ yóò ti ọwọ́ Olódùmarè wá. Hmm. ọba tó dá ayé àti ọ̀run gbogbo ẹ̀dá tó wà láyé ló nílò ìrànlọ́wọ́ kò sí ipò tó wà sà ó hmm. nílò nǹkan kan tí ènìyàn kan ń gbé kiri hmm. tó ń wá ẹni tó fẹ́ fún kò rẹ̀ sí ohun tíwọ náà ní àwọn èèyàn kan náà wá ẹ tó nílò ohun tíwọ náà gbé ká nígbà tí ẹni tó wá rí ẹni tí ó ń gbé ohun tóun wá ká àtẹnudórí ohun tóun náà nílò wọn bá ti pàdé òun ìrànlọ́wọ́ dáadé ó sọ̀rọ̀ àṣẹ jáde lórúkọ jésù bí a ti ń lọ lọ́sẹ̀ yìí ọlọ́run tó ní kọ́kọ́rọ́ ìrànlọ́wọ́ lọ́wọ́ ó máa gbé ìrànlọ́wọ́ dìde fún wa. àmín jésù. ní àkọ́kọ́ yes sir gbogbo ènìyàn tó fẹ́ ìrànlọ́wọ́ ó mm. gbọ́dọ̀ ṣetán láti máa ṣe ìrànlọ́wọ́ nítorí mm. mm, pé ohun tí ìwọ ń fẹ́ àwọn kan ní ohun tí ìwọ ń wá àwọn kan ń gbé kiri náà àwọn kan wà níwájú tí wọ́n ń wò pé ó fẹ́ dàbí tiwọn. Hmm o dẹ̀ fẹ́ kí wọ́n fa ìwọ sókè hmm. àwọn kan náà wà lẹ́yìn tiẹ̀ tí wọ́n ń wo ìwọ náà pé ah táwọn náà bá rí bí ìwọ hmm. so ìwọ àkọ́kọ́ ran àwọn tó wà lẹ́yìn tiẹ̀ lọ́wọ́ hmm. káwọn tó wà níwájú tiẹ̀ náà bá lè wo ẹ̀yìn kán bá lè ran ìwọ náà lọ́wọ́ mo sọ àsọtẹ́lẹ̀ lórúkọ Jésù ìgbésẹ̀ tá a máa gbé lọ́sẹ̀ yìí tí ìrànlọ́wọ́ láfi dìde fún wa lórúkọ Jésù ẹni tó rà mí ṣe lórúkọ Jésù ilẹ̀kùn àánú kó ṣí fún wa àmín Jésù kí ìrànlọ́wọ́ lá kó farahàn àmín Jésù èmi ò tí ì rí èèyàn kan tó débi gíga láyé sà tí hmm. kì í ṣe èèyàn kan ló sọ fún èèyàn kan wípé èèyàn eh. kan nílò ìrànlọ́wọ́ pé ẹ jẹ́ ká fa èèyàn kan sí ibì kan. ohun mo fi máa ń sọ gbogbo ìgbà pé ohun mẹ́ta lèèyàn nílò nírìn àjò láyé mm-hmm. olóore mm-hmm. aláàánú mm. àti olùrànlọ́wọ́. olóore mm. aláàánú olùrànlọ́wọ́. sórí tí olóore bá mm. dé kò fẹ́ mọ̀ bóyá o ní weakness àbí o ní strength. o ó wà láti wá ṣe é lóore ni. ó ti kó gbogbo ẹ̀ pé. so olóore dẹ̀ lọ́lọ́run hmm. aláàánú lọ́lọ́run òun lolùrànlọ́wọ́ hmm. òun ni mo ṣe fẹ́ so ẹ́ pọ̀ mọ́ ẹni tó lè ràn ẹ́ lọ́wọ́ hmm. tí ọlọ́run bá ti ràn ẹ̀dá lọ́wọ́ ó di dandan kí gbogbo ẹ̀dá tó bá ń rí ẹni yẹn kán máa ràn lọ́wọ́ mo so àsọtẹ́lẹ̀ rànlọ́wọ́ ọlọ́run tó ju ọgbọ́n ènìyàn lọ rànlọ́wọ́ ọlọ́run tó dùn ìmọ̀ ènìyàn lọ rànlọ́wọ́ ọlọ́run tó dùn ipá ènìyàn lọ fún àwọn tó rà mí ṣe lórúkọ jésù ọ̀run kó gbé ìrànlọ́wọ́ yẹn. àmín jésù ẹ ó rí ìrànlọ́wọ́. àmín jésù. bàbá lórúkọ jésù mú ní ẹ ó rí ìrànlọ́wọ́. àmín jésù. ìyá lórúkọ jésù mú ní ẹ ó rí ìrànlọ́wọ́. àmín jésù ẹ ayé tí o bá ní ìrànlọ́wọ́ ó máa ń wà lójú kan ni omi adágún dẹ̀ máa ń rùn ni. omi adágún máa ń rùn ni. bẹ́ẹ̀ni ayé tí o bá ti ní ìrànlọ́wọ́ á máa rùn ni. Mm. Mm. oríṣiríṣi ló máa wọnú ẹ. igi ló súnmọ́ gifọ́ bọ́tọ́ bọ́ fi ń so skilli. tó fi freestyle. Mm. ọbọ̀ ò ní skilli ìrànlọ́wọ́ ló sọ́kà ẹ sà ẹnikẹ́ni tó bá rí títí ẹ̀ ń dán tó ń tàn má bínú sí má bàjá ìrànlọ́wọ́ ló ń gbà ìwọ ni kò bẹ̀bẹ̀ fún ọlọ́run ọlọ́run yí mi ká pẹ̀lú olùrànlọ́wọ́ yí ayé mi ká pẹ̀lú aláàánú hmm. yí iṣẹ́ mi ká pẹ̀lú olóore hmm. oore sì wàṣà lẹ́ni eléni ọlọ́run sì ṣoore ó sì máa ṣe lọ́la oh, bíbélì wípé jésù kan náà ni lánàá òun ni lónìí òun náà ni lọ́la mo wí tàṣẹtàṣẹ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ nítorí pé àkékì tàṣe igi tó tún bá ṣe ìdí tí àmì bá ti lé lórúkọ ọ̀sẹ̀ tuntun ọlọ́run ọ̀wọ́ kó gbẹ̀ràn lọ́wọ́ àmì jésù. ní psalm one twenty one yẹn ó ní èmi ò gbé orí ojú mi sí orí òkè wọn rìn Hmm. ó ní bo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Èdùmàrè wá hmm. ọba tó dá ayé àti ọ̀run ẹ ṣàkíni ẹ̀dá ń wá káàkiri láyé wọ́n ló ń wówó lọ ó pàdé iyì lọ́nà hmm. tó bá rówó ṣé kìí ṣe iyì ló fẹ́ fi ra yìí ìdí tí gbogbo wa fi nílò ọlọ́run yìí nìyẹn o gbogbo ẹni tó kò sí ẹni náà tó wà láyé sà ó máa padà sí ọ̀dọ̀ ọlọ́run ó gbàgbọ́ nú ò gbàgbọ́ o ìmí tó wà nù ẹ̀yàn ìmí ọlọ́run ni hmm. òun náà nìkan náà ló dẹ̀ lè ran gbogbo ẹ̀dá lọ́wọ́ hmm. Hmm. òun ló mọ ohun tó mọ òun ló mọ ohun tó dá ó fi pè é lẹ́yìn so mo fẹ́ kó yé gbogbo wa pé láìsí ọlọ́run yìí kò sí ìrànlọ́wọ́ o ẹlòmíì àgbẹ́kẹ̀lé bọ̀dá ẹ̀ á ní mi kọmíṣánná ni wọ́n á ní dádì òun ẹ̀ ọmọ ìyàn kan ẹ̀ gọ́vnà Sa ènìyàn ń jẹ́ ènìyàn kulẹ̀ ni o mm. bíbélì ń pé ègbé ni fún ẹni tó gbẹ́kẹ̀lé ènìyàn mm, ẹlẹ́ran ara ènìyàn tó dàbí ewéko tá láàárọ̀ tó fine tó dúró yẹn tó ti rẹ̀ dànù ènìyàn tó jẹ́ pé ó dàbí kùrukùru smoke ó hmm. la rí láìpẹ́ ó ní láìpẹ́ àrímọ́ má gbẹ́kẹ̀lé ènìyàn ènìyàn ń jẹ́ ènìyàn kulẹ̀ ni. yes bẹ́ẹ̀ni ọba ràn ẹ́ lọ́wọ́ àṣírí ìgúnlẹ̀ eh, lórí. ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn. asán ni gbà fún mi bàbá. ọlọ́run lọ́ba tó lè ran ẹ̀dá lọ́wọ́ hmm. tọ́lọ́run bá ti ran ẹ̀dá lọ́wọ́ ló máa fi ọ̀rọ̀ ẹ sí èèyàn kan lọ́kàn. Hmm. a máa jẹ́ lọ́kàn kò ní lè sùn. alẹ́ mi ò ní ní ìsinmi <laughs> eh. hmm. táwa wo inú ìwé first chronicles chapter twelve verse twenty two bíbélì wípé ojoojúmọ́ ni ọlọ́run gbé ìrànlọ́wọ́ dìde fún dáfídì tó fi di ogun ńlá. Mm òun hmm. ni pé ní gbogbo ọjọ́ tí ènìyàn bá jí sáyé òun lẹ́yìn tó bá ti dúpẹ́ olúwa mo dúpẹ́ fún ẹ̀mí tó fún mi o ohun tí mo fẹ́ lónìí ni ìrànlọ́wọ́ ojoojúmọ́ ni ọlọ́run gbé ìrànlọ́wọ́ dìde fún dáfídì tó fi di ogun ńlá Hmm. ó sọ àsọtẹ́lẹ̀ lórúkọ ẹ̀mí mímọ́ Ísírẹ́lì ẹni tó pè mí tó rán mi níṣẹ́ ibi tí àmì bá ti lé hmm. lórúkọ Jésù ìrànlọ́wọ́ ńlá wọlé tó ayé mi ẹ máa rí ìrànlọ́wọ́ ẹ máa rí ìrànlọ́wọ́ kí ni ìgbésẹ̀ tí mo nílò láti gbé láti máa rí ìrànlọ́wọ́ ohun àkọ́kọ́ ni wípé o gbọ́dọ̀ mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà. Hmm torí òun ni kọ́kọ́rọ́ ìrànlọ́wọ́ wà lọ́wọ́ ẹ̀ John chapter three verse twenty-seven no man receives anything mm. except his from um, above tọ́lọ́run bá fún yàn ẹ̀dá kan ò lè fún yàn tó hmm. hmm. tó bá rí nǹkan tó fún ẹ one naira bá rò pé yẹn ló fún ẹ hmm. ọlọ́run ló ṣiṣẹ́ nù ẹ pé kó fún ẹ ọlọ́run tó dẹ̀ lè ṣiṣẹ́ nù èèyàn kan kó fún ẹ one naira òun náà ló lè ṣiṣẹ́ nù èèyàn kan kó fún ẹ hundred million. bẹ́ẹ̀ ni o ṣẹkẹndùgbẹ́ owó. so ọlọ́run ló ní òun ló ní òun pé a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé a gbọ́dọ̀ gbà á gbọ́ hmm. a gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí orísun wa òun hmm. gangan lórísun ìrànlọ́wọ́ orísun ìrànlọ́wọ́ láìsí ọlọ́run kò sí ìrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ni ìrànlọ́wọ́ tí kì í dojú ti ni hmm. ìrànlọ́wọ́ tí kì í panilẹ́kún o gbọ́dọ̀ mọ jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ìkejì ni wípé ìwọ náà gbọ́dọ̀ máa ṣàánú. Matthew chapter five. Máa ṣàánú. Blessed are the merciful for they shall obtain mercy. Mercy. Hmm. Máa ran àwọn èèyàn lọ́wọ́. Ibi tí wọ́n ti ń sunkún pé wọ́n fẹ́ ràn lọ́wọ́ ńlá, àwọn kan náà ń sunkún pé wọ́n fẹ́ kékeré, hmm. wọ́n náà ṣe kékeré yẹn fáwọn. Wọ́n ní kékeré. Tó bá ti ṣe fún wọn, hmm. wọ́n náà lè ní nǹkan tó fẹ́ sọ fọ́lọ́run. Olúwa èmi náà ti ṣe báyìí fẹ́ nìyẹn, ẹni náà gbọ́dọ̀ ṣe fún èmi náà máa ran àwọn èèyàn lọ́wọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ ìyà tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ lágbègbè wa ń sìn hmm. àwọn tó lè ran èèyàn lọ́wọ́ wà lára ń bẹ̀rẹ̀ bọ́ títorí pé hmm. ìmọ̀ ara ẹni nìkan ìwà ìkà ìwà ìbìkítà òun la fi ń fìyà jẹra wa ohun gbogbo tọ́lọ́run bá fún ẹ̀dá kì í ṣe fún ara ẹnìkan ó fún ẹ fún àǹfààní gbogbo àwọn tó bá yẹ ẹ̀ka ni o gbọ́dọ̀ máa ṣe ìrànlọ́wọ́ o gbọ́dọ̀ máa ṣàánú ẹni tí ò ní díẹ̀ tí wọ́n náà ní pín pẹ̀lú ẹ̀ inú ọlọ́run á dùn sí ẹ inú ọlọ́run á yọ sí ẹ ọlọ́run wọn á máa gbé ìrànlọ́wọ́ dìde fún ẹ hmm. ohun kẹta ni wípé o gbọ́dọ̀ lè gbàdúrà fún ìrànlọ́wọ́. olúwa ràn mí lọ́wọ́ o. àdúrà ló lè ràn wá lọ́wọ́. Hmm. ask ṣàbígí béèrè a ó fi fún ọ hmm. kànlẹ̀kùn a ó ṣí. ṣílẹ̀kùn àdúrà ló lè ràn ọ́ lọ́wọ́ onígbàgbọ́ o àdúrà àdúrà. must pray a gbọ́dọ̀ gbàdúrà jésù ń kọjá bátímù afọ́jú wà ní jẹ́ríkò hmm. ó ń tọrọ agbe ó ń gbúrò ẹsẹ̀ ó lẹ́jọ́ kí ló ń ṣẹlẹ̀ irú ẹsẹ̀ tí mò ń gbọ́ lẹ́yìn ó ti hmm. wọ́n ní jésù àkùsùlẹ̀ ló ń kọjá hmm. ó bẹ̀rẹ̀ sí ní pariwo jésù kristi ọmọ dáfídì ṣàánú fún mi ó béèrè fún àánú. ṣàánú fún mi jésù kristi ọmọ dáfídì. a closed mouth is a closed destiny. tó bá ti lè sọ̀rọ̀ àná ọmọ ẹ̀ náà fọ̀hún wàá béèrè wàá béèrè lọ́wọ́ lọ́wọ́ ṣùgbọ́n tó bá ti di pa àyàn máa hmm. dákẹ́ síbẹ̀. a closed mouth is a closed destiny. Hmm. so hmm. gbọ́dọ̀ lè gbàdúrà bàbá wa ní ká gbàdúrà kì í ṣe ká kọ̀ gba àgbà jákujàku àdúrà ọ̀rọ̀ ọlọ́run ni the main àdúrà ẹni tó bá gbàdúrà tí ò bá ti gba ọ̀rọ̀ ọlọ́run àgbà àdúrà ló ń gbà o òun ló fi dàbẹ́ nípa àwọn èèyàn ń gbàdúrà àwọn èèyàn ń gbàdúrà kò sí àwọn rí rìsọ́ọ̀tì àdúrà àdúrà tá a gbọ́dọ̀ máa gbà gbọ́dọ̀ máa jẹ́ pẹ̀lú ìpìlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run Hmm. torí ọ̀rọ̀ ọlọ́run nìkan ni kì í kùnà hmm. Hmm. ọ̀rọ̀ ọlọ́run nìkan ni kì í fail ọ̀rọ̀ ọlọ́run nìkan ló yè òun ni yè ọ̀rọ̀ ọlọ́run yè ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yè àìkú ní títí ayé. forever o lord psalm one one nine verse eighty nine forever o lord thy word is set to ọ̀rọ̀ ọlọ́run ti parí ohun gbogbo láyé hmm. àti lọ́run ní ayé àtọ̀run it has finished it sazembra ò ní the final word mm. the word of God mm. so àdúrà tó bá máa gbà tó kó jẹ́ pẹ̀lú ìlànà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run hmm. Hmm. and I can assure you ogun afọhùn. o ti lọ ogun afọhùn ìrànlọ́wọ́ adé bàbá wa ẹ ṣe ẹkú iṣẹ́ ìránṣẹ́. àwọn olófogun á kúrò ní ayé ẹ àwọn ológun á wọlé wá. ológun á wọlé. <laughs> Eh, bàbá wa ní ìrànlọ́wọ́ láti òkè wá hmm. eh, òun náà ló dáa jù ìrànlọ́wọ́ tèèyàn asán ni hmm. wọ́n ní eh, ká má fi ìgbẹ́kẹ̀lé wa sínú ẹlẹ́ran ara bíi tiwa ẹlẹ́ran ara tó tutù tó rẹwà láàárọ̀ mm. tó dìrọ̀lẹ́ tó ti rẹ̀ dànù ó ti rẹ̀ dànù ó dà ti fọ́ká. bẹ́ẹ̀ ni gbogbo ìgbékèlé wa kágbé sínú Elédùmarè bàbá wa ẹ iṣẹ́ ìránṣẹ́ ẹ iṣẹ́ ìránṣẹ́ sà ẹ ṣe àtótónu látàárọ̀ àwọn kan sì fẹ́ tẹ̀lé yín lórí social media handle yín bóyá kẹ́ ẹ bá wa pè ẹ̀rọ àwọn social media ibi tí wọ́n ti bá yín pàdé. lórí facebook hmm. ọlálékan ọláfárí ni. ọlálékan ọláfárí. pastor ọlálékan ọláfárí ọlálékan ọláfárí they are all facebook. facebook nìkan. Hmm, facebook instagram ọlálékan ọláfárí náà. tiktok nìkan lórí instagram day spring global. instagram day underscore global. Hmm. So, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eh, lórí instagram bàbá ní kẹ́ wá bá wọn lórí dayspring eh, underscore, underscore global, global this spring underscore global lórí facebook o eh, gbogbo ọlálẹ́kan ọláfàárẹ̀ pásítọ̀ ọlálẹ́kan ọláfàárẹ̀ ó dà èkejì mi jẹ́ a máa hmm. sáré a eh, máa sáré kí bàbá wa máa ṣe gbáradì ilẹ̀ eh, fún ọ̀rọ̀ àṣẹ tí wọ́n máa sọ sínú ayé àwọn èèyàn bí kan tiẹ̀ má dànù dúró nínú àwọn ọ̀rọ̀ àṣẹ yẹn ni gbogbo etí àti gbọ́ lónìí yóò mọ wa ní. Mm orí láṣẹ Èdùmàrè mm-hmm. tẹ̀yìn náà ò sì ní sálọ lójijì gbogbo ọjọ́ àìkú mm-hmm. ọjọ́ ìsinmi ni kí n máa bá wa pàdé fún àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ ní ilé agodo ní bíbá yìí Elédùmarè yóò sì máa wà kúrò tẹ́yìn náà bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ́ fẹ́ darapọ̀ mọ́ wa lórí abala ìsìn ìjọ yín lẹ fẹ́ kó máa lọ mm-hmm. lórí afẹ́fẹ́ ni kò sí wàhálà bẹ́ẹ̀ náà ló ṣe máa ṣe bẹ́ẹ̀ ni ẹ gbá wa láago ẹ fẹ́ ká wá sínú ìjọ yín ká wá kálẹ̀ ni ah, ah. ẹ fẹ́ máa mm. wá darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Sunday báyìí ni kò sí wàhálà ń bẹ ẹ lọ sí orí ẹ̀rọ alátagbà wa lórí youtube wa Kaftan television yorùbá ẹ̀ bá wa ń bẹ èyí fẹ́ bá Ayọ̀ngbénú sọ̀rọ̀ ẹ lọ sórí ẹ̀rọ alátagbà lórí instagram lórí facebook lórí tiktok at Ayọ̀ngbénú underscore alága ẹ̀ máa fèsì sí gbogbo ohun tí ẹ bá kọ sílẹ̀ síbẹ̀ ẹ̀ máa máa dánu dúró ní apá ọ̀dọ̀ tèmi lówùúrọ̀ yìí kí èjì mi kásẹ̀ ètò náà ọ̀rọ̀ nílẹ̀ ká tó ṣe báyìí. o ṣeun ìyá wòlíì kejì tájọ ṣètò léni. ìyá wòlíì. bẹ́ẹ̀ ni oríṣẹ́ ìránṣẹ́ ni bàbá wa ni bàbá àgbà àwa lára mú ìgbálẹ̀gbẹ́ tá à ń ṣe one two gbogbo yìí pátápátá mo ti tún kí yín kú oríire nítorí pé agbára kọjá nínú ayé yín bí ti máa ń ẹ má jẹ́ kí ẹ máa fi ètò yìí ṣe aládàáni kan jọpọ̀ ẹ máa tẹ̀rẹ̀ fún rere ẹ̀ káàkiri lórí StarTimes gbogbo ọjọ́ ìsinmi ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ ẹ̀ tún bá wa pàdé ní aago márùn-ún sí aago mẹ́fà pàápàá nírọ̀lẹ́ èní yìí náà ni tẹ́ ẹ bá ti mísì tàárọ̀ mm. ẹ má mísì ti ìrọ̀lẹ́ ẹ Ọlá Ọ̀nàbàjọ ni mo ń jẹ́ Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ tẹ bá fẹ́ bá èmi náà pàdé ẹ tẹ̀lé mi lórí gbogbo ẹ̀rọ ayélujára mi Ọ̀nàbàjọ Ọláwálé Ọ̀nàbàjọ Ọláwálé tó bá jórí Kaftan television Yorùbá lẹ fẹ́ sọ bí èkejì mi ṣe ti nà sáfẹ́fẹ́ fún yín Kaftan TV Yorùbá náà ní kẹwàá bá ń bẹ tẹ́yìn bá dàbí bàbá wa Ọláfárè tẹ́yìn náà fẹ́ wá darapọ̀ mọ́ wa ẹ ti àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ wo èròǹgbà yín náà la máa rí ta sì máa fi èsì sí kó tó wá di pé èmi àti èkejì mi àti bàbá wa máa sọ pé bàbá wa ẹ bá wa fi àwọn èèyàn sí abẹ́ òjìji olódùmarè fún ọ̀sẹ̀ tuntun tá a fẹ́ wọ̀ yìí ká máa fi yẹn náà dágbére lórí ètò mm. ẹni tó ní ẹ̀mí gbogbo wa mm. adúpẹ́ agbé ọ̀dà mm. ọ̀pẹ́ ọ̀pẹ́ wa àmín nínú ọ̀sẹ̀ tuntun ó gbàdúrà lórúkọ bábọ máa tẹ mímọ́ máa bá wa lọ. àmín Jésù àjàjáde lẹkọọ àmín àjàjáde lárùn lọ àmín àjẹ afárá gbaru wẹ̀. àmín. bàbá wà ní ilé ilé má jó lé wa. àmín. bàbá wà lọ́nà ọ̀nà má jó náà. àmín. mo gbàdúrà fún gbogbo ojú àti etí tó ń gbọ́ wa mm. lórúkọ jésù ìṣeré àti ìrànlọ́wọ́ ọlọ́run gbé dìde fún wa. rẹ̀ ti gbọ́. ilé iṣẹ́ taftanu ní jóná. àmín. mo gbàdúrà fún ọlá àti ayọ̀ gbénú. lórúkọ jésù ọlọ́run àánú kó jẹ́ ra àánú. àmín jésù. ìdáwọ́lé yín kò ní jásù. àmín. ẹ ó rí ìrànlọ́wọ́ lọ́wọ́. àmín. ẹ ó rí ti ẹ̀dá ènìyàn. àmín. bẹ́ẹ̀ ni olúwa wí. àmín. bẹ́ẹ̀ ni wòlíì sọ. àmín. jésù olúwa. àmín àmín àmín lórúkọ jésù bàbá wa ẹ ṣeun gan ni ṣé tá a bá tún fi ìwé ránṣẹ́ sí yín lọ́jọ́ mi iṣẹ́ tún dá wa lóhùn báyìí ẹ ṣeun sá ẹ jájọ máa jọ sáwọn ará lé pé ó tún ti gbà kan náà bàbá yìí ètò jíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń bá ilé ìkíni ní ààbò kí n máa fi ìlú ẹ̀ kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò jíròrò òwúrọ̀. ètò yìí ló ń yíradùn iṣẹ́ ẹ̀gbọ́n. kápá tẹlifíṣàn yẹn mú wa jíròrò òwúrọ̀. gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀